ẹ káàbọ̀ si utilitarian tv ẹ jọ̀ọ́ ba bá ẹsẹ̀ wo àwọn fídíòs wa nípa àwọn tutorial àbí ẹ̀ẹ́dẹ̀ ti ń wò wọ́n tẹ́lẹ̀ tí ẹ̀ẹ́dẹ̀ ti subscribe si channel wa ẹ dákun ẹ bá tẹ subscribe button kí ẹ ti rántí láti tẹ bell button náà kẹ́ bá fi lè máa rí àwọn notification videos wa tí a máa post ní iwájú nípa tutorial ti à ń ṣe lọ lórí CorelDRAW. Nínú fídíò yìí màá máa fi hàn wá nípa CorelDRAW àwọn irinṣẹ́ tí a máa ń lò tá a máa fi ń design pẹ̀lú CorelDRAW. Màá máa ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan ẹ dákun ẹ máa bá a kà lọ. irinṣẹ́ àkọ́kọ́ tá a máa lò náà ni pick tools ẹ pé pick tools yìí ó dàbí arrow ó ní a máa fi ń píìkì àwọn iṣẹ́ tó bá yẹ pé object ni o then a lè fi píìkì rẹ̀ from one place to another in the windows ìyẹn ni pé tá bá draw box ká na draw box a wá fẹ́ gbé box náà sí location mi lórí iṣẹ́ tí à ń ṣe lọ so pick to z òun la máa lò tá a fi a rẹ̀ àdẹ̀mọ́ fi ń highlight ló tá bá ti highlight our pick yóò highlight our pick ademofin resize na. kánà fẹ́ resize iṣẹ́ pọ̀ highlight a click ibi arrow ti a lè ti fi resize ẹ̀ ẹ rí i mo click mo de release so size rẹ̀ ó dínkù bí a ti máa resize nù tí a bá lo pick tools àní le resize adẹ́mọ̀ fi ń rotate na. Bi a fẹ́ change rotation iṣẹ́ ni o àbí a fẹ́ change object na si rotation mi so tá double click lori iṣẹ́ náà ó máa mú rotation button wa so a fi rotate from one location to another so bí pic tool ṣe máa ń ṣiṣẹ́ nù fún iṣẹ́ tí a bá ń ṣe lọ. irinṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní freehand pick freehand pick yìí a fi ń gbé iṣẹ́ láàrin bí a ní group work àbí a ti ní àwọn object tó pọ̀ kalẹ̀ so a wá fẹ́ pick particular objects so a kàn rọra fi free hand tool yìí a fi trade ní tàwa fẹ́ pick bí mo ṣe ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí yìí so a fi pick rẹ̀ oníwà fún wa ní object selected a fi pick nǹkan náà irinṣẹ́ mi ni free transform free transform yìí a máa fi ń change object ní bóyá a fẹ́ change rẹ̀ kó look different kó wà different size bí bóyá a fẹ́ change kó look mirror bí àyàn mirror nǹkan tàbí kó wà flat bí ẹ ṣe rí mo ṣe ń ṣe àwọn bọ́ọ̀sì yìí wọ́n look flat ìmíì wà tó change size so ẹni tí free transform yìí wà fún ni a lè lò fún any other object. irinṣẹ́ mi ni shape tools shape tools yìí a máa fi ń change object náà ni òun náà kàn dàbí free transform àmọ́ ohun in tí free transform lè ṣe a lè ṣe fún shape two nítorí shape two òun èyí mìíràn kan ẹ kàn lè change bóyá size rẹ̀ àbí figure object náà bó ṣe wà. then a ní crop tools crop tool yìí wọ́n máa fi ń crop picture ni àbí any other object so bẹ́ẹ̀ ṣe rí mo ṣe crop eléyìí nísìnyí wọ́n máa gé e dèdè size tẹ́ bá ń fẹ́ size the size tẹ́ bá ń fẹ́ yóò crop ẹ̀ yóò gé kúrò so bí òun ṣe wà then a ní zoom tool nítorí òun kàn mọ́ ń ni pé yóò bá yín zoom ṣẹ́yìn yóò bá yín enlarge tẹ́ bá fi lè rí tẹ́ ń ṣe mi tí wọ́n ń pè free hand tool òun ó kàn dàbí pen tool ni a máa fi ń draw bóyá a fẹ́ draw object àbí a fẹ́ draw any signature a lè fi draw signature àdẹ́mọ̀ fi ń crop picture náà bóyá a fẹ́ yọ background picture kúrò so a máa ń lo freehand tool yìí a máa fi ń the picture kaba fi lè rí background rẹ̀ yọ ó ti ní àwọn other uses míì a bí ẹ fẹ́ draw any um, text àbí ẹ fẹ́ draw any flower ẹ lè lo freehand tools kẹ́ fi draw flower kẹ́ fi yọ figure flower tẹ́ bá fẹ́ so yóò fún yín ní exactly tẹ́ máa ń fẹ́. irinṣẹ́ mi tó ni artistic media tools ẹ lè pè ní artist tool wọ́n ní a máa fi ń draw bíi àbí paint figure bí ẹ̀ ń fẹ́ I àbí signature kó wà paint kó wà bold so ẹ lè lò ẹ lè lè lò fún design flower ẹ lè resize ẹ sì lè change the colour so ẹ lè lò fún anything inú iṣẹ́ mi ni rectangle two ẹ rí i pé mo drag ẹ̀ mo fill ẹ̀ to the page kò full dáadáa so tẹ bá fẹ́ ṣe kó full ẹ double click box náà tẹ bá ti double click yóò full ẹ̀ yóò full page náà so ẹ dẹ̀ lè fún ní colour any colour bí tẹ́ ti fún ní colour ní tẹ́ bá ti select colour tẹ́ bá ń fẹ́ ẹ fún colour ẹ dẹ̀ tún lè resize iṣẹ́ mi tún ni cycle tool àbí ellipse tool òun ẹ lè fi draw cycle ni dùn wà fún then a ní àwọn polygon tools ibẹ̀ ẹ lè rí star ẹ dẹ̀ lè rí àwọn àwọn shape tó bá wù yín dé so star wà ń bẹ polygon triangle àwọn banner frame gbogbo ẹ wà ẹ lè rí bíbẹ̀ so a máa ń lò fún design náà ẹ sì lè change size star tẹ́ bá ń fẹ́ tó bá pé six six stars lẹ́ ń fẹ́ bí a angle rẹ̀ six lẹ́ ń fẹ́ lè change ẹ lókè ń bíbẹ̀ yẹn then a ní text tool ẹ rí i pé wọ́n kọ a a yẹn ó mìíní text ẹ lè type ní tí ẹ bá fẹ́ type ẹ type ẹ lè type much as possible ẹ lè type ọ̀rọ̀ tó pọ̀ ẹ rí i pé mo type utilitarian ẹ sì lè fún ní colour àbí kẹ́ change the font rẹ̀ bí ilẹ̀ tí máa ń change font ẹ bá ti tẹ lókè ń bẹ̀ ẹ change font so ẹ select font tẹ́ bá ń fẹ́ ẹ bá ti select font. ẹ change colour ẹ lè change size rẹ̀ náà àbí kẹ́ italic àbí kẹ́ bold rẹ̀ ẹ tún underline náà so n tó fun? fún then a ní shadow shadow fill àbí shadow button so ẹ bá ti draw box àbí ẹ draw any object ẹ wá fẹ́ fun shadow two sí ilẹ̀ máa lò ẹ bá ti drag ẹ ẹ drag ẹ sí position tẹ́ ẹ bá ń fẹ́ yóò fún yín ní shadow. do ẹ fi lè wọ bí offset kẹ o kẹ fún ní offset tẹ bá ń fẹ́ àwọn list wà ń bẹ èyí tó bá wù bẹ ẹ kàn choose ẹ tẹ bá ti choose ẹ yóò fún yín ní tẹ bá ń fẹ́ ẹ dẹ̀ lè increase the darkness rẹ̀ níbi transparency so n tó ń wà fún un then a ní transparency too bí a ẹ fẹ́ fún nǹkan ní transparent ẹ fẹ́ yẹ kó show ní. Ni ẹ fẹ́ jẹ́ kó nǹkan tó wà nísàlẹ̀ rẹ̀ mọ show lára main object so tẹ́ bá ti apply transparency ẹ lè fún ní uniform ẹ dẹ̀ lè fún ní nọ́mbà tẹ́ bá ń fẹ́ so tẹ́ bá ti wá apply rẹ̀ ẹ rí i pé mo fún ní color so tẹ́ bá gbé object mi lè object náà mọ show lókè tàbí tẹ́ bá gbé the main object sórí rẹ̀ yóò máa wà transparent gẹ́gẹ́ bí ẹ̀sìn rí tí mo ṣe ń ṣe yìí ní tí òun wà fún ẹ̀ irinṣẹ́ mi tó tún wúlò gidi gan tá à ń pè ní smart fill ohun tiẹ̀ a máa ń lò ní a máa fi ń design logo bóyá a fẹ́ draw logo kan a wá nílò láti cut out space so a máa lo smart fill yìí a fi draw space tá a bá ń fẹ́ a bá ti draw rẹ̀ a wá fi smart fill a fi fill colour náà so tá a bá ti wá fill ẹ̀ yóò fún wa ní exact space tá a bá need ẹ rí mo ṣe ń ṣe yìí so àwọn object tí mo need òun ni mo ti pick out yìí lára shape tí mo draw yìí so n tí smart film wà fún mi is very useful. irinṣẹ́ tí màá ma sọ̀rọ̀ kan òun náà ni curve tool tẹ́ bá draw box bí ẹ fẹ́ curve rẹ̀ tẹ́ bá ti draw box yìí ẹ wá lo convert to curve yìí tẹ́ bá ti lò ó ẹ tún wá lo shape tool shape tool yìí lẹ́ẹ̀fẹ́ wá fún ní shape tẹ́ ẹ bá ń fẹ́ so ẹ gbọ́dọ̀ convert ẹ sí curve tó bá ti wá convert sí curve ẹ wá lo àwọn arrow yìí ẹ fi máa shape sí actual size tí ẹ bá ń fẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe rí mo ṣe ń ṣe yìí ẹ lè fi draw anything ẹ lè fi draw flower kẹ́ fi draw sheep àbí ẹja anything so a máa ń lo curve tool yìí a máa fi ṣe design àwọn bíi banner then àwọn naming card gbẹ̀bọ̀n ti curve tool yìí. Into tó phone fún un gangan correct design So, tẹ́ bá ti wá shape ẹ̀ tán ẹ lè fún ní color ẹ fún ní color tẹ́ bá fẹ́ ẹ lè tún lè adjust rẹ̀ ẹ lè resize ẹ lè resize rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́ náà ni so n tó ń wà fún un just for transformation. a ti wá sí òpin ẹ̀kọ́ ti fídíò yìí nípa ti introduction fídíò míì tí màá tún máa post ni bí a ṣe máa yọ background kó lára picture tí a gbé background mi sí ìyẹn ni pé bá a ṣe máa ń crop picture bí a ní picture kan a fẹ́ crop ẹ̀ tá a fẹ́ yọ background rẹ̀ a máa fi hàn wá bí a ṣe máa ṣe nínú fídíò mi tí mo fẹ́ post next ẹ dákun ẹ máa bá a ká lọ ẹ sì jọ̀ọ́ tí ẹ bá ti subscribe ẹ rántí láti subscribe sí channel wa Ìkìlìtẹ́ràn kẹsì rántí láti tẹ bell button kẹlẹ́bà fi lè máa rí notification àwọn fídíò sí wa ẹ ṣeun gidi gan tí ẹ bá wo fídíò wa a tún máa pàdé yín nínú fídíò tí ó ń bọ̀ níwájú ó dàbọ̀.